بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على النبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ọlọ́wọ́ bá lọ́pọ̀lọpọ̀ à ń tọrọ ìkẹ́ àti olùfẹ́wà olùṣìfẹ́wà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́run kọmọ bá nábi náà tàwọn aráre rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lọ́wọ́n bá kó sánú àwa náà kọlọ́run òbí wa tàwọn alùfáwà àwọn ọ̀gá wa tó gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin ọlọ́mọ bí àti kíkà ọlọ́mọta sánú ẹ̀yí هنا القول مفيد على كتاب التوحيد كرا بطاوى محمد بن عبد الوهابي كرا بطاوى فوزان نبي عثيمين رحمه الله محمد بن صالح عثيمين في الشروري ملالينا فامي بسم الله الرحمن الرحيم الآن بين الله تعالى يدعو عنه حديث القدس يأتي القرآن الكريم يعني ومنها أن القرآن لا تجوز قراءته بمعنى بإجماع المسلمين أما الحديث القدسي على خلاف جواز نقل حديث عن النبوي بمعنى وأكثرون أكثرون على جوازه آه منه يتكون قرآن àti àdéhùn tó ti ní pé anna al-Qur'ana la tajuzu qira'atuhu bi ma'na ìṣẹ̀lẹ̀ ìjìmá àwọn afẹ́kọ̀ọ́ sọ pé kí ẹ sọ pé bi ma'na al-Qur'an ṣe ọ̀fẹ́ kọ́nà ẹ̀yà Qur'an wa wa ni bí ọ̀rọ̀ kọ́lọ̀nsọ̀ kọ́lọ̀nsọ̀ ni Qur'an ló mu wa ó di wa àmọ́ hadith bí àdéhùn tó ti sọ pé bí ọ̀rọ̀ àmì ìsìlẹ̀ kò gbé kàní ìbára àti ẹ̀ النبي صلى الله عليه وسلم قل لا يؤمن احدكم حتى يكون اواء تبعا لما جئت به قال يجي حوالي بين قال رسول الله الايمان احدكم لا يكمل بمعنى لا يكمل ايمان احدكم خذي قبل كم لي بات في ايمان يعني كان يوكلو لا يؤمن احدكم هذا فهمت أما قلت كنوال تنهر يسوى واني قال رسول الله إيمان الحديث لا يكتب إيمانكم أبقى يكون عواء تبعاً لما جئت به أو تبعاً لما شاء رسول الله أو تبعا لسنة الرسول صلى الله عليه وسلم قولي وهذا قولي ما جئت وهذا تبعا لسنة النبي بمعنى أنه القرآن ويا منسك قرآني وبنت مواني هو تبعاً بمعنى قرآني أراه ó di yé wa bọ́lá pé inú yàtọ̀ tó wà nù àdìsí tó ti pé ní a anna al-qur'an qur'an la tajuzu qira'atuhu bi ma'na ó ti fi pé wọ́n ní ìtura qur'an báyìí ìtura qur'an fine àwọn òyìnbó kọ́lọ́ wọn bá kọ́ báyìí ìtura qur'an báyìí ó yẹn bí ìgbìmọ̀ al-muslimin tó wà kọ́ mùsùlùmí àdìsí tó kọ́ sí àdìsí tó kọ́ sí àrà khilaf fi jawazi فعلى خلاف في جواز ذكر الحديث النبوي بمعنى واقرون واكثرون على جوازه أما فهم يعتل من يريد كلا حديث حديث حديث السلام فلو يتماري ولا أكثرون على جواز أما فلا أما فلا قصر أما فلا كي وذكي àdúgbò tó wáyé pé كي tó wáyé pé kó wá mú ọkalẹ̀ níbi أن القرآن تشعر قراءته في الصلاة ومنه ما لا يسيغ قراءته بدون قراءته بخلاف الحديث القدسي إنه يتواني بأن القرآن القرآن تشرع قراءته بك على الشريعة بك على ما في قراءة القرآن في الصلاة بل في الصلاة بل منها ما لا يسيغ الصلاة بدون قراءته القرآن كان كثير ومي وان لا قراءته ló ń gbé àlàáfíà tó sàn bí kíni ìfìtò àlàáfíà lórí wa lórí pé nínú kùránì yẹn omi mẹ́ta tí a tó kí lórí irun inú náà ní àlàáfíà bí ẹ̀kọ́ ni bí láti àdéhùn alùkùrùsí àdéhùn alùkùrùsí alùkùrùsí láti àdéhùn alùkùrùsí ọmọ mẹ́ta alùkùrùsí alùkùrùsí الله تعالى عالم نعم ومنها أن القرآن لا يمس بها الطاهر لا أصح ìdáàbò àdìsí kòdìsí kòdìsí inú ẹ̀rọ ní pé quran èyí tó ti jẹ́ ní ìjọ lórí pé àlàlà ọ̀pá tó jẹ́ ní ìjọ ní pé àlìfọwọ́ kan àbẹ̀jẹ́ àbámọ́ ìgbè ìdáàbò àdìsí kòdìsí bọ́lá àdìsí kòdìsí bọ́lá aláwọ̀ bọ́lá aláwọ̀ olùfọwọ́ kan àdìsí kòdìsí àmọ́ quran ó ní kí ni àwọn quran láyé máa ṣòwò ìlà tó àìrò kí ni kọ́kọ́ sáré fún ka quran àti ìgbìmọ̀ ìgbà àwọn akẹ́kọ̀ọ́ ní ìṣẹ̀lẹ̀ àbúrò yẹn ibrahim ìjọba ní alàlẹ̀ kìláàf kílọ̀fà kílọ̀fà táwọn fún mi àtàn lórí lẹ́yìn náà kí n kú jà fún ìfọwọ́ kan àtàlámà naam ṣé o bùrẹ́ rí wọ́n ní nínú ìyàtọ̀ kùtùkùtù sí àti kùrán ni pé أن القرآن لا يمسه إلا طاهر من العفاء تفسد اللجو تفسد اللجو náà nígbà àti fọkàn kúrò láti pamọ́ ìdíkẹ́ láti àhàdíìsì kùrọ̀sì àhàdíìsì kùrọ̀sì wọn á ní kílọ̀fà tí wọ́n pé kíkẹ́ rí pé àlefọkàn kúrò àná tó lọ́wọ́ tí wọ́n gbọ́ pé àlefà kí ló ti lẹ̀ jù nìyẹn ọ̀rọ̀ ilé ìṣẹ́ ó jà báwo nẹ́ẹ̀sì kùrọ̀ àní báwo nẹ́ẹ̀sì kùrọ̀ àní ìgbà tó dé wọn náà nìyẹn pé ìnáwó la kùrọ̀ àná kí ni. في كتاب مكنون لم يتقون قول القرآن الكريم كما أروا في كتاب مكنون نتدك القرآن يوى نتدك تعذابه لا يمسه وكسره الضمير يعود إلى آخر كلمة لفظا ورتبا يقول علي وعثمان ولي أجد بالباقي لو الباقي لو ọmọ òlà pẹ̀lú báàmì ẹ̀dù ó pè wá ọmọ pẹ̀lú báàmì nínú ìtẹ̀fí láti bẹ́ẹ̀ ní gbólóhùn ọ̀gá pé áàfíìrù pálímà náà ló padà sí ọmọ ẹni tí a bá wá sọ̀rọ̀ sí tí wá súnmọ́ iṣẹ́ ẹ̀ nítorí ó ní iná òlà kọ̀ọ̀rán kì í fẹ́ náà ni tí kìtàbí makunóòn ó wà nù tíjà kẹta adé àdìgbò síra àkálé síra yìí láyà má sùn aya ọ̀nà mẹ́jọ làwọn bá tuntun obìnrin láyé má sòwò ayé tíra ayé kíni Quran láwọn láwọn máa fún láwọn máa fún. Wọ́n pé ẹnìkan kò ní pẹ̀lú ọ̀nà àwọn màláìkà àwọn kò tí bá ń kí àtàwọn màláìkà obìnrin ní sọ pé kìkì Quran lọ́wọ́ ń sì sínú àtàwọn màláìkà kò sí mọ́mọ́ nílá síbẹ̀ báyìí mọ́ ṣubú ilẹ̀ láì màláìkà ìgbìmọ̀nà àdàmà ìgbìmọ̀nà tó sí ìdí mi ni pé kò sí ẹni tó ń díbẹ̀ wọ àtàwọn màláìkà àwọn màláìkà gan sí ní ẹsẹ̀ àtàwọn màláìkà ó di yé wa nà kí wàá fi yíyá kálí fọ́ kàkùrán Thank you hadith tí wọ́n gbà wà níbi ìjọ àti kiri ìjọba bí láì mọ́ sùn ìjọ kọ́ àyè hadith yẹn gbẹ́ ló fi kọ́ àlùfẹ́ kọ́ Quran àtàjọ pamọ́ wọ́n yóò àkíní lẹ́sìn Quran lẹ́sìn Quran yóò rìfẹ́ sí Quran lórí fẹ́ ti dá òun màá fún mi náà hadith tó bá wí yìí ìjọba hadith yẹn wá tó wí pé wọ́n kàn fọ́ sí pé wọ́n kàn fọ́ sí pé àlejò ìgbẹ́ wọn ní kẹ́mbùlánà rìjálà kùmù dẹ́mu lánà àjẹ́ àlàfo ìsọ àwọn àwọn tó ń bẹ̀rẹ̀ ìgbà fún wa láti bẹ́ẹ̀ àníkà rẹ̀ wọlé nǹkan mi ní alùsùn náà fún àkóbò ọwọ́ àkóbò náà ni àgbà wọ́n nǹkan mi ní bẹ́ẹ̀rẹ̀ ní alùbí dàgbà rúbọ ilé ìkú bí ya abdulatif wọn akáwá fún mi ní àbí ìfúni ìdúró àdìsẹ níbi dúró bukari ló gbọ́ àbí muslim àbí amadu àbí gbogbo amadu ó wà very very important mo mọ sọ pé àwọn àbí báyìí pàápàá jùlọ àwọn tó wà very very important ẹ máa máa ń pa wá ó di ní àwọn ọmọ tó ń bẹ̀rẹ̀ pé àlẹ́ ìsinádùn mi lọ dé ìsáwá ìsánù ìsẹ́m ìyáàfẹ́ ààbí ilé títí wà ní ìyàwó láfíà àbẹ́ni pé àwọn ti ti yá tání ìgbéyàwó yẹn yín lè jù báwọn lọ wọ́n lè ti yá ó di ẹwà kọ́léwò bí kọ́léwò àbí ìjẹ wa kọ́léwò bí kọ́ńtẹ̀tì tó wá wo ìgbọ́n ní bí láì mọ́sùn kùránù ilẹ̀ àtọ́yẹ̀ ìgbàfà àti mọ́dì ìjẹ wa ó bá very very important ó bí ẹyin man ó bí ẹyin bèrè pé ọ̀nà mẹ́jọ ọ̀nà mẹ́jọ wọn tún sí ní ẹ̀kọ́ rẹ̀ ọ̀nà mẹ́jọ wọn tún láì mọ́sùn ilẹ̀ mùsàkàrò ìnáwó la kùránù kárìm في كتاب مكنون لا يمسه إلا المطهرون مطهرون به أنا ملائكة بعد سؤالكم مطهرون أنا مسلمين مسلمين طاهر lọ́lọ́ láwọ̀ kọ́ lọ́lọ́ láwọ̀ kọ́ bí mùsùlùmí ẹ lọ́lọ́ ń pe àwọn ọ̀sán nígbà ní mọ̀lẹ́mọ̀ ṣẹlẹ̀ kí náà bí ìgbà sọ̀rọ̀ ìgbìyàn wọn àwọn mùsùlùmí èdè mùsùlùmí èdè ọ̀kan àwọn mẹ́rin wọn láwọn mùsùlùmí bá mọ̀ ni ọ̀sọ̀lọ̀dá àwọn ni àwọn aláà musulmi tó wà ní jẹ́rẹ̀ ìlànà jẹ́rẹ̀ musulmi ní àwọn ọmọ ni wọ́n kí ó lè jẹ́rẹ̀ ọmọ musulmi tó àgbà wọn ọmọ mọ́ta wọ́n ní àníbí sílẹ̀ ọwárí sí na ìdáàlì lọ́kàn ìdáàlì ní àbúrò ẹwà àwọn sọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ kí ẹ̀kọ́ yóò àníbi lọ́wọ́ ni àbúkọ̀ọ́pẹ́lẹ́ spiritual tie àbúkọ̀ wọn bọ́bá ìfún wa bà níbi lọ́wọ́ nígbà bá ọmọ ìjọba níbi sọ́dọ̀ nígbà tí àbúrò àgbà orí àbúrò rẹ̀ ní ìdíkẹ́ àwọn ìgbò orí mọ́ bí wọ́n á parí ẹ̀rọ ni àhà ah. ó mọ̀ orí ẹlẹ́ẹ̀kẹ́ bí ìjọ ayé ara sọ̀rọ̀ rẹ̀ mo jẹ́ ìyẹn lọ́dẹ onímọ̀wá ní ìdíkẹ́ àlàyé àlẹ́bí ní ilẹ̀ mọ́mìnà láyé jù ìdíkẹ́ mọ́mìnà لا ينجز لازم لا يعرف قدك مؤمنين قلبي إن المؤمن لا ينجز هو المؤمنين قلبي على أفواز من قبل هو لعبي ده ده ده ده لا يمس إلا المطهرون أي إلا من هو طاهر مطهر أمكم نبع أمكم بجلة أمكم ده ولا ó dí ìwà ògbèrè bá àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn المذكرة ايوه نعم ولا اوري مقامي كثيري ومنها ان القرآن لا يقبل الجنب حتى يتصل على قول الراجع بخلاف حديث القدس يعني ومنها ان القرآن القرآن لا يكرهه كفر يوم وقعه جنب الجنب على ذلك حتى يتصل على قول الراجح القرآن من منها من القرآن لا يقرأ وقل مثال الدنب أنت لما نبيك القرآن إذا كنت فوقا ثم قعد العودين لا يستمت المدوى على قول الراجع لم يدع الوطان بخلاف أحديث الكتب ومنها من أن القرآن صدق بالتواتر القطعي المفيد للعلم المكيني مكيني ولو أنقل منه وخلفا أدمع قراءته قراء عليه لأنه كان لكان كافر بخلاف الأحاديث القدسي الله أكبر الثاني ومنها أن القرآن فيه بالتواتر القرآن قريب بالتواتر ilé buhari yẹn mẹ́wàá wá sórí ìkẹ́mìkẹ́mìgbà ìtẹ̀wákàn kò sí àhá nínú àwọn nẹ́sẹ̀ nẹ́sẹ̀ kùrán ẹgbẹ́ ẹgbẹ́ kan tó kọ́ sí alẹ́ tó kọ́lẹ̀ sí alẹ́ tó kọ́lẹ̀ alẹ́ tó kọ́ sórí ilé buhari yẹn mẹ́wàá ìtẹ̀wákàn ni ọ̀sán náà ní mo kọ́ sórí àkọ́kọ́ àwọn ẹgbẹ́ bàbá àti orí àgbẹ̀ náà kọ́ ẹ wà ní tìkan tó fi kíláàsì nínú àwọn àdéhùn ìdí mọ́lá àmàlù bí nìyà tí náà wà ẹ̀ gíga ni ẹ̀ na ọmọrà bí wọ́n lè sọ̀rọ̀ ọ̀rọ̀ kàkàrà àádì ọ̀gbìn wa kó tó bá sọ̀rọ̀ àádì ẹ̀lẹ́sẹ̀ tó ti bọ̀ ni àkókò àn kó tó gbà ara o ǹdọ́ fà á lọ́kọ̀ ẹ̀wọ̀n kẹta wí bẹ̀ ọgbà kẹta mi kọ́ wa ó ní almoflid alkawadu alkawadu alkawadu المفيد لعلم يقيني تكون فلو عنك من حرف عرف كان القرآن عرف كان القرآن أجمى القراء عليه أما فا أما فا كنت لك أي دوريك أما فا كنت لك كراءة في جاي لعي عيبان لعي عيبان شرفي وكان كافرا كنت تقوي ودي بشافر كنت عرف كنت عرف كنت عرف كنت عرف كنت ìgbìmọ̀ àkùrá o wọn àfọ́nìkìrá àdúgbò lórí ẹ̀ o tí wọ́n tara mẹ́ta nkú bẹ́ẹ̀ ni bíbí tìbátì yẹ́dá abẹ́rẹ́ abẹ́wọ̀tìgbà wọ́n ní tìbátì yẹ́dá abẹ́rẹ́ abẹ́wọ̀tìgbà bíbí yẹ́dá náà fa méjì yẹ́dá ẹ̀ òṣìṣẹ́ òṣìṣẹ́ yẹ́dá abẹ́rẹ́ abẹ́wọ̀tìgbà wọ́n tìbátì yẹ́dá abẹ́rẹ́ abẹ́wọ̀tìgbà ẹ̀dà ọwọ́ àbíkèjì ẹ̀ẹ́dẹ̀gbọ̀n rẹ̀ nìsí ọ̀rọ̀ mi ẹ̀yẹ yìí àbíkà ní ọwọ́ kẹlọ́dà tó bìí sílẹ̀ àbí ọ̀sọ̀ pé tábà alẹ́ ibi ara jẹ máa kánà láti ta kúkọ yá bá ní kọ yá bí bí náà kọ yá bá ní áàsì abúlábù wa ni a ni a zà kúkọ kánà ya muhammad sọ́kọ̀ abúlak adáwọ́sí ni ọlọ́wà ni kúkọ sí yá da ọwọ́ tẹ̀lé ládì náà àti tí ọ̀nà méjèèjì tẹ̀lé gẹ́gà yẹn mẹ́tì yẹn rákẹ́ mẹ́tì darí yẹn ọwọ́ méjèèjì ló tẹ̀lé a ti máa àkùrọ̀ àlọ́ dàrí máa fọ́ ọ̀nà kàlórí ẹ̀ wọ́n lọ pé àtàkì dá àti ilà àbí wọ̀tẹ́ àti kẹ̀dá ọwọ́ àti àbí kàló tẹ̀lé ọdẹ ìtìkà ìdọ́wọ́ mi ẹ wọlé ẹ̀zẹ́mpẹ̀rẹ̀ wọn tó wà ní tòṣì mú fún wa yẹn bẹ́ẹ̀ ni ọjọ́ àwọn afẹ́kọ̀ọ́ bí i lórí ẹ̀ fáìn tó àfà máa ń dẹ̀kọ́ lórí raad ó gbé yín wọ́n máa ní ìgbà kan lóko sí iná àbúrò masoud pápá jùlọ ibi raad tó ń lò kíra níbi sílẹ̀ ó wà láàrin àwọn ìran kan kíra àti wọ́n bá wọn mu tí wọ́n bọ̀ yín lọ́wọ́ lọ́pàá nìsí ìgbàlọ́ ní ti sọ̀rọ̀ lóko ní ìfọ̀ àbí ìfọ̀ ní mímí àánú ìjọ òwe nù ó wà lókun ọ̀sẹ̀ sílẹ̀ yìí ó bí wà ní ìsìn sílẹ̀ yìí àyè kọ́ ni níta ilẹ̀ yóò wí di ìgbọ̀lọ́lẹ̀ yìí náà ìgbọ́kù níta ìgbọ̀lọ́ ìbísà ìgbọ̀lọ́ ìmọ̀nà. kí náà wí kí náà wí kí náà wí. à ń sọ ọ̀rọ̀ ìsìlámù ọ̀gbọ̀n bẹ́ẹ̀ yàtọ̀ sí wọn bẹ́ẹ̀ yàtọ̀ sí wọn kí náà wí lọ jàre. wọ́n ní ankara mina arfa adúlọ̀ kọ̀ọ̀rọ̀ àlè ìfáwọn àwọn afáàní kẹrẹ́ bá lórí ẹ̀. على خلاف عدد القدسي على فقه عدد القدسي فإنه لو أنكر شيئا منها دائيا أنه لم يثبت لا يمكن أن يقول الشباب أو كتبه أتقاي ليه إن كفر من ليه قدره أنه لم يثبت لم يقول كتبه ما لو أنكر ما هو ما هو أنكره ما علمي قالوا أما لو أنكره كان كافر من تجديد النبي صلى الله عليه وسلم تجديد كافر إنه يجب أن أكثر من أكثر من أكرانيا وأجاب آؤ الله عن قول النبي صلى الله عليه وسلم وأجاب ابني وأجاب آؤ الله عن قول النبي صلى الله عليه وسلم أجابه إلى الله وعصل قول المضاف أن يكون لفظ قائله تسليم أن هذا هو الأصل وما فعد عنه قبلهم كما فسر الإسلام تسير على لا إلى الله محمد رسول الله فسر الله فالأصل في القول بسم الله ورنان كتلي المضاف أن يكون أن يكون لفظ قائله بالتسليم يعني قبلهم تسير قوة الأزواج تسليم إن هذا هو العصر ليه لكن يضاف إلى قائله معنى لا لفظ جميع الفروض. تسبب أن تصحى بسنة ليس ني بلوم لا تجوي لأن موانين قبل ملخص لنا أتي أدواني بي قبل يكين لنا موانين قبل ọgbàrún jẹ́ àbìdàkín sí lánàá ọgbọ́n àdìkún olókùn lánàá ọgbẹ́ bí òyìn kankan náà lómìnà àbẹ́ẹ̀kọ́ ni ọgbà ìdí kàrẹ́ kí ni ọyàtọ̀ máa náà ló wà ní kọ̀wá ní ọdún kò ti rí bẹ́ẹ̀. Jari jari jari. Ṣé mo sọ ilẹ̀ tọ́ ìrọ̀lẹ́? Hunda hunda ń bẹ bí da. Mo ti kárí. wọ́n ni pé àdíjì amúrù bin azmu alẹ́dí kásùmá oníbi sílẹ̀ lọ́wọ́ aláyẹ mọ́sùlù kùrán ilẹ̀ tọ́hìr mọ́sùlù tọ́hìr kọ́ni aláyẹ mọ́sùlù kùrán ilẹ̀ tọ́hìr wọ́n ni àkọ́kọ́ dáàrin ní dáàrin ní ìdí tiwa kúdé wa ọlọ́mú dàfúrọ̀ yìí wọ́n lọ́ba tí wọ́n iná mọ́mù nà sáyé àti mọ́mù nà sáyé ẹ̀rọ sọ̀rọ̀ nípa àwọn àdéhùn ó di wa ó di wa pé ìbùdó fọ́ kan kùrán yìí wọ́n mú sáfọ́ ẹ̀yọ́ nígbà mẹ́jọ náà bá ti mú wa mẹ́rin ìlú ìjọ ìpè ìpínlẹ̀ fọ́tò fọ́tò fọ́tò tó máa báyà kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ wọ́n ní àbẹ̀sẹ̀ náà bẹ́kọ̀ọ́ náà mẹ́rin lọ́mọdé tó kọ́ lẹ́kọ̀ọ́ náà kàtẹ́ àbí ẹ̀kọ́ ni wọ́n máa ń kẹ́kọ̀ọ́ هل يجاب إلى قد لا لفظا وما في القرآن الكبير عن القرآن فإن الله تعالى يدافق أقوالا إلى قائده ولو بما يرى القرآن ولو في يرى تخوف ولو بما يعني باير سواي باير ظن نعلم أنها أضيفت معنا لا لفظا ولو بما صفاني ثم رؤاني لفظ كمان ما في كتب الأنبياء يقول أنها يويا وان يجي ولو بما غير مثل وكلام هدهد ونملة كل هدهد أتي أتي أوريدي أتي النبي سليمان عليه سوري هدهد سوري هدهد أتي أكو بسيطي سوري أبلا بالوكي سلاماني هدهد أتي أنا أو gbogbo àwọn ẹyẹ lọ́sọ̀ọ́ àbúrò wọn ń tu ìgbé ńgbà tí ìràrí náà bí sùgbọ́n náà ni náà làwọn nǹkan ìmọ̀ bá máa sọ lọ́rọ̀ rẹ̀ tó yóò gbọ́ ìrà tó ní yá yóò dámúlẹ̀ èdè kúrò náà ìgbà tí ìgbà tí ẹ̀kọ́ ni ṣé ìgbàlọ́sọ dára òdì ìgbàlọ́sọ èdè ìràlọ́sọ àbáyé níbi ìsùnbí náà lọ́la tí ó déra ó wá tu fún wa pẹ̀lú láàánà rẹ̀ ni ojú wa ẹbí kan wá sí ìdíbi pẹ̀lú láàánà àgbẹ̀ ní àkọlọ́ tó mi nǹkan rẹ̀ náà ni wallahu ta'ala alam tsarin ramin hudu da wannan ba sai dai gudun hudu tantuna a gudun raguru ne fa in nawa bai kere hajjin lafzi kasa an dubba ba kuke ta kuke ne kuke kuke yoba bai da yawo ta bai da yawo kamar so idan yawon yi ra'a ta bi awon yi audiyowa jikan da bayyana da adal kawal ne na ƙwarwa wata kuke lafzi ne don duwayen قولي ونقول في الهلة بخلاف هذا الخلاف بين عشائر وآل السنة في كلام الله تعالى إليه نبي ليه كريسلو يقول فلان آل السنة وعشائر يقولوا لهم با فلان عشائر تكتبوا بهم ذلك الحمام بل كي قرآن يي قولوا لهم با نعمل بمزي قني بمعنى رسول الله مديوا تدروا اللي والله تعالى أعلم ليه tí a bá rí mọ́ ọ̀rọ̀ ìwà fún wa ni pé má kàdé àwọn àṣà ìlà tó kí tó lágbára lórí sẹ́yìn sí àwọn ẹ̀kọ́ yìí tí ìwà tó kọ́ ń kọ́ bá ń pé àní kan á ń pè sọ̀rọ̀ ọlọ́run gbà ṣé olùdà ṣé ń lọ sọ̀rọ̀ sí ìdí tó sọ̀rọ̀ ìdí tó yẹ ìdí tó dà sọ̀rọ̀ sọ pé ìyá arsenal azim ṣé ń kọ̀ sọ̀rọ̀ ń kọ́ lọ́rọ́ àná ó dé yín ìfẹ́ wọ̀nyàn la ọlọ́run lọ fọ ń túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run yẹn tó zani lórí wọn lọ́ọ̀bà ni ìtumọ̀ yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀bà ni bí ọlọ́ọ̀bà ló máa ọlọ́ọ̀ wa tó wà wọ́n ti sọ ọlọ́run tó wà èdè kí ni èdè ọlọ́ọ̀bà sùnìṣàlánà wọ̀tà ọ̀rọ̀ mi ṣe wà ilé yẹn máa bá àwọn bí àmì bẹ̀ fún ní agbára fún ó máa fi ọ̀pọ̀ èèyàn ṣeré ní ìgbà tí ó ti ṣe àyè والله تعالى عالم وآل السنة دي وآل السنة يقولون وآل السنة كلام الله تعالى حقيقي مطموع بالقلب سبحانه بصوت المحاكم وآل السنة يقولون طبعا أكيد أهل السنة يقولون كلام الله تعالى على حقيقي قول أرولو أبا أرولو سبحانه الحمد مسموعية ما قلوه يتكلم سبحانه بصوت الإنسر فلوه معاد بمري، حرفنا كما عرف يبدي والعشائر لا يثبتون ذلك أما العشائر لا رأوا الله ينصر فلوه عليك بوم ولوه بنا ما إلى ذلك إننا يقولون كلام الله هو معنا قائم بحسبه يقولوا له بنا هو فعلني من كما من حرف ولا صوت لا حرف يعني تكلفه بلوني ولكن الله يخلق صوتا فقالون دا وداؤهني ودوني تعبر به على معنى القائم به يوم أصبح معي كون داني يوم أصبح معي ولا شك في بكران قول كثير جنا يكرر وما يؤفوني لربان هو في حقيقة قول المعتزلة لأن يجب أن لأن المتحدة يقولون هو المعتزلة في القرآن مخلوق كده ولوبا يعني دالوني وهو وهو كلام الله بين ولوبا يعني. هؤلاء يقولون القرآن مخلوق هو بإمارة أن كلام الله كيف القرآن أداني عملتما في أرولوبا ويتفق الأدمي أن ما بين الدفع مصحف مخلوق àti ẹmọ títí ẹ̀nà àtàṣáyìrì ni wọ́n wá pẹ̀lú pọ̀ láàrin báńdì sí báńdì kan nínú ọgbọ́yì tí ìkàlókùn jíjà lọ́nà الله تعالى ثم لو قيل في مسألتنا كلام في حديث القدس أما تبقى نبقى ويكون قنقى قلوا نبقى وراء القدس إن أولى ترك الحوض في هذا في هذا وذلك تبقى نبقى وراء الله فقط حمة حرف أن يكون من أن يكون من تنتهي لحلاك فاعل حمة القتل يوتان والاكتسار على قول بك أسكع تتلقى وبرزي ينظر لأن حديث القدسي ما رآه النبي صلى الله عليه وسلم عن ربه السبع القدسي انتبه بعدين كان بيقارنه دواب بعدين كبيره وكان ذلك حافيا طبعا قولي ولعله عسله والله أعلم ló bẹ́ẹ̀ èèyàn la ọlọ́run ní jùlọ ọlọ́run والله تعالى عالم ولهم من جدر والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله أكبر نعم ذلك ọ̀rọ̀ àdéjì kúrò sí ẹ̀dẹ́lẹ̀ ọ̀rọ̀ láìdí kúrò sí ẹ̀dẹ́lẹ̀ ọ̀rọ̀ láìdí kúrò sí ẹ̀dẹ́lẹ̀ قائدة من حضرا به إذا انتهى صاحب الحديث إلى الله تعالى ما مصطلح الحديث كل شيء الحديث عن فلان عن فلان قال قال رسول الله عن ربي مجي ما يروي ودي ربي سمى قلسيا عن رولوم يعني امتمني لقدسيته وفضل أمة الله مفهوم إذا انتهى إلى رسول الله سمى معروفا أولو عرف الإسلام بالإسلام معروفا بدعا الى صحابي صحابي ثم موقوفا يقول حديث اليوم حديث صحابي ثم موقوفا واذا انتهى الى صحابي اوجي بعده اتبقى عليه صحابي صحابي كبير ثم اغني مقطوعا كما بين مقطوعا السلام عليكم ورحمه الله وبركاته حديث اليوم اوجي tòwí ìbẹ̀ ń kọ́ lọ tí wọ́n fara nínú àdìsí tó dé wa so àdìsí ló pẹ́ wọ́n ní àdìsí àni àdìsí kò sí yẹn wọ́n ní àrà lọ sọ́sọ́ lẹ́m ànìkìní bọ̀ fún wa ní àrà sọ́sọ́ ní kọ́lá abdullahi bin masoud ànìkìní bọ̀ fún fẹ́ àrà imam hasan bakri ànìkìní bọ̀ fún الله تعالى أعلم أما في مقطوعا قواعد ولوري هذه كان gbolo jáde owó padà táwọ tàbí ìnà ó ti ẹbùn mọ́wọ́ bá àwọn tó àná gbogbo wallahu ta'ala alim naam assalamu alaikum wa alaikum assalam billah naam ata ẹni tí ìṣe mùsùlùmí ga lè fọwọ́ kan Qur'an wọ́n bá yọ apẹ ní láyé ànábà fún ọtí ìbára sílẹ̀ ànábì kọlẹ́ta sáwọn ọba ìṣèlú táyà Qur'an sí wà mẹ́ ní ìbéèrè alákọ̀ọ́kọ́ ni ìbéèrè ẹlẹ́kejì ní pé ní bí ọ̀rọ̀ wúdúdà tẹ́ sọ fún wa nìsìn láyé ànábà Muhammad sallallahu alaihi wasallam tí àwọn tìtìrí wa bá náà gbé ní òun fẹ́ àwọn tí kí ìràwọ̀ tó sọ̀kalẹ̀ tí ìtùpá òṣùpá tí ìmọ̀ká tó pàá sílẹ̀ tí ọlọ́dún kan gbé ní àwọn oníwọ̀n kí ló jẹ́rìí pé ní ànábí ọlọ́ọ̀bá lòun ó gba Islam ṣé èdè bá ní àwọn orí náà sọ ń gbà náà ní tí ó ní gbogbo wọn adé náà ti gbọ́ àbí èdè ànábí wa ń túmọ̀ rẹ̀ fún àwọn tàbí ìdàkùnbéèrè méjèèjì. kí ló ń sọ̀rọ̀ àwòrán bẹ̀rù kí orí kọ́lẹ́kẹ̀ yìí rí kọ́lẹ́ tó pa ọdún wáyé kí ló fi lò ń bẹ̀rù mi. àwọn sọ fún wa nígbà mo rún ọkọ mi pé òṣùpá gúlápọ̀ mọ́rọ̀ àwọn ọmọ tó ọgbìn ọjọ́ tọ́lọ́ àtúntàkọ̀ wà ní òsìkí nílẹ̀ ẹgbẹ̀ kan lọ́wọ́ ẹ̀ ọ̀sọ̀ èdè lágbàá gbìyàn gbìyàn ọ̀sọ̀ èdè lágbàá gbìyàn gbìyàn láì kẹ́ yìí ìdí ọ̀wìlìkìbò láì lọ́rọ̀ ni wọ́n rí àkùkọ̀ kan kí n kọ́ ẹ pé súnmọ́ àkóòrò wà láì rí àkùkọ̀ nígbà yẹn wọ́n gbé láti nínú àwọn àǹtí kí n máa bọ́ ti kó ọlọ́run ní wí ọlọ́run kò sẹ́ni tó bá rẹ̀ sí ọlọ́run ní káwọn níwọ̀n yẹn ó ti dá bá wá ó dé bí ẹ̀gbọ́n ni wọ́n láwù ta ààrẹ láàkó nìkan ni ṣe mọ́ mọ́ bá ṣe ètò wa abudal ṣe abudal olórí gúlọ̀ abudal abudal òun pẹ̀lú ìnà àbáyà tó ń dúró ní kí náà tẹ́lẹ̀ fọ́ọ̀sì ní ọ̀pọ̀lọpọ̀lọ wọ́n lé ẹyẹrẹ tó bọ̀ wá bí i ooru wọ́n lè bọ̀ ní ilé àwọn dúró ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ bíbélì wọ́n wá bẹ́lú lòdù wọ́n sì wá bíbélì lòdù ìlú lọ́nà ọ̀pọ̀ yẹn fẹ́ẹ́ kọ́ pẹ́pẹ́ rà ìdílé rẹ̀ á ah, nínú ọ̀gbọ̀gbọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ wo ni ilé òun ní ẹran ọtí tó ti lòdù sẹ́ni gbọ́dọ̀ kọ́ lòdù kọ́ máa ń bẹ̀rẹ̀ ọ̀pọ̀ yẹn ìdíkò báyìí bí ọdún máa ń dídíkò yìí wọ́n lè nílò ìpìlẹ̀ àbí wọ́n sí obìnrin ní ayé mo fi lè ṣe lè gbọ́ ọ̀gá gbọ́ muhammadu ń pè é ṣẹ́ra bí islam ọba islam àti rere bí ó ayé ọ̀gá ọ̀gá gbọ́ lọ́gbọ́ ọ̀gá ìṣàbùsọ̀ sínú abàtì ìmọ̀lẹ́ ìjọba ìmọ̀lẹ́ mọ̀tàn àbújá ìgbà ọ̀sán máa tó fún rọ́lọ́pàá á yẹ díkò ní dáadọ̀ dáadọ̀ à á ní rọ́lọ́pàá á yẹ yìí rẹ̀ láyìí ìpínlẹ̀ bá sì jẹ́ àmì kò sọ yín ẹgbẹ́ tí àbójú àlùkù ó lè tó sí kọ̀ọ̀kan kánì nǹkan àti bá kà sí fa àwọn ìmọ̀ ìmọ̀ àti islam yẹn nìkan sí islam la ilaha illallah ó fi arákùnrin kan sí islam kò sí islam ó ń lọ sí ọgbọ̀n kọlọ́kan pé kọ́wá kọ́nà sí ni ó sì lọ sí ọ̀sẹ̀ ìgbẹ́ tí mú kí gbogbo àwọn gbogbo rẹ̀ tó mú ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro àwọn ṣe àná yẹn kọlọ jàrá kọlọ jàrá ó di wa wallahu ta'ala alam láti bóbi tí kò ní pé bùdíga muhammad mi ó dùn tẹ́lẹ̀ kan lè sọ ẹ̀jẹ̀ kásọ̀ di alájú bísílẹ̀ ọtí gàrí bùdíga muhammad mi ó dùn tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ka sọ̀dí yẹ fàálí ọmọ muhammad wa ọmọ mẹ́mí sílẹ̀ mú dídá rẹ̀ ọkọ̀lù ìdè alájì kọ̀kọ́ ní pé mú dídá muhammad ní alájọ àmì tíẹ́nì láti máa mọ ẹran ti ìdílé àwọn jáde lọ ọkọ̀ máa fọ antoni ṣe ẹgbẹ̀rin ẹnu ẹgbẹ̀rin ẹni máa rí tó nígbà ayẹyẹ kọ́ fún wa tó ti lọ́ọ̀bà ọmọ sí ọmọ bá ẹ gbọ́rọ̀ tó bẹ́sọ̀ iná aláàmà àlekùn bọ́ àlekùn sàlám ó ní wa tó lóye lọ nìyẹn tí wọ́n bá ń kàwá láàyè lọ́wọ́ kí ni ó gbọ́ sí dáadáa bẹ́ẹ̀ padà àṣì sáyìn kí mi ní ìgbádùn ti gbéra àti mọ́gbọ́n kó ti ṣe ìgbàjẹ́ ìtọ́lù lẹ́mẹ̀ wọn sọ ìtọ́lù lẹ́mẹ̀ wọn sọ ìgbìmọ̀ ìyáàdì ní ìtọ́jú ìyáàdì afọ́kùn ìyáàdì nínú àwọn afọ́kùn ọ̀sẹ̀ tí a fọ́kùn ọmọ tunisia ni nínú àwọn afọ́kùn ọ̀sẹ̀ tí a fọ́kùn ọmọ tunisia láwọn afá amẹ́ríkà bẹ̀ ní áfíríkà àwọn èèyàn ará amẹ́ríkà ní áfíríkà lọ́wọ́ fi kẹwàá láàrín ìyá àbí ní nàìjíríà láìka aláwọn afá nu wọn náà ní síbi síbi fọ́bí o aláwọn náà fi kẹwàá láfíríkà bàtà bàtà nu wọn náà ní bilal ní bilal áfíríkà ni àwọn mínísítà ọ̀fọ̀ mínísítà ní sẹ́lẹ̀m ọdí wa lẹ́yìn náà a ní rìsálà kíra rìsálà yìí ìdẹ́ni báwo ni ẹnìkan hàn nàjáṣí nàjáṣí ọba ethiopia náà nàbí ẹ̀kọ́ ni lẹ́yìn náà ṣé o wà ṣé o mọ̀ fún ìjọba ìmọ̀ òla ọ̀nà ni a ah, kọ́ bí ìyá àdínà wà mí àṣìfà ẹ̀rọ ìmọ̀lá ni máa kà fún wa bá ìmọ̀lá wà láàyè ìmọ̀lá ni máa kà fún wa ní ọmọ tí mo kọ mubarak à ń ka tíra yẹn lọ wọn rún yàtọ̀ kan wọn kò mubarak yamama mubarak yamama mo ti dúró yẹn ni mo yá bi ọmọ yìí bá sí mubarak yẹn ó di wa ibi ni wọn láwù tí a rà rẹ wọn mú alẹ mubarak yẹ máma máa fi ni ọlọ́rọ̀ tí yẹ mubarak yẹ mẹ́rin ní àfáàní ọ̀sán mubarak yẹ máma mo fi sọ ọkọ mo ti di láti ilé tí mẹ́rin ọ̀rọ̀ sọ wọn lọ sí kíkà mo ti bí ma ni bí ẹ mo ti lọ ni wọn láwù tí a rà kàm lọ́rọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ara mi fún mi sáà pàtó ọdún pípẹ́ tí wọ́n tí wọ́n ti fẹ́ jọ gbọ́dọ̀ ènìyàn gbọ́dọ̀ ènìyàn gan àjọmọ̀ ni ó lọ ṣáàbì fún ayé gbogbo wà láàyè yàrá kìí dẹ́mọ̀ nìyẹn gan gbogbo wà láàyè àtẹ ẹlẹ́dẹ̀ ẹ̀jẹ̀ ìgbàlẹ̀ kọ́ra yí ẹ̀gbin ó lè ẹ̀gbin yẹn ni ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ìtẹ̀gbìn ẹ̀mọ́ kan lẹ́dẹ̀ ní ìlọ́lá rẹ̀ jẹ́ àmọ́ kí lọ wá débẹ̀ kí lọ́kàn kan lẹ́dẹ̀ kí lọ́kàn kan lẹ́dẹ̀ ńgbóra nígbà ńgbóra ló ń gbé ìgbìmí ọ̀ nítorí mi ìgbà bí ìgbà tó ẹ̀ mọ́ tó lè mọ̀ tó àrò ní bí wọ́n ti wọ́n ti lọ́sọ̀ síbi yẹn ó ti wà wọn bá wò tààlà àlà náà. ẹ̀mí ìgbà tó wí wọ́n mi ìgbà tó yẹ ìlànà bọ̀dọ̀ bí kí o ṣe ìrírí kí o ṣe lára ní ìrírí kí o ṣe sí mẹ́ẹ̀ náà fi hàn wá ní ibi tó mùsùlùmí wá ní gbogbo gbà tó ti ṣe alákàrà omi ni gbogbo ìdẹ̀ ní ìgbìmọ̀ ni ọ̀rọ̀ yìí mi ò rí kí o ṣe lára mẹ́wọ̀n láwọ̀ tá a lọ bẹ́ẹ̀ ẹni tí a kọ́ta fún ọba kékeré bẹ́ẹ̀ kí o ṣe mẹ́mẹ́ nínú tó àfẹ́ báyìí tó kọ́ lọ́jọ́ ọ̀lẹ́ àkàlà ayé tó ayé rẹ̀ ìdí náà sáré sí ni o ọ̀rọ̀ àwọn afáàní gbọ́ yìí wọn ni pé ayà kùrán ni kùrán ni kò tó náà bá kẹfìrí gbé kú tààlà kú yára kú tààlà ilà kan tó wáyé ní bẹ́ẹ̀ náà kú bí ayà ni kò tó náà bá kẹfìrí ó di fa wàlláhu tààlà àlẹ náà. Wa alaikum salaam billah. Ọkọ̀ oníbèrè Malam Jamil láti Rìkàtà wọ́n ní kọ́lọ̀ bá ṣe àlékún okun ara yín gbogbo náà wọ́n láwọn gbà àti búra taxi àwọn afẹ́ gbé fún alágbàwà wípé kó máa mú fifteen thousand wá fáwọn ní oṣooṣù náà òfin ní Islam sọ nípa táwọn fi ṣe. owó ní ìgbà pé ń gba ọyàn nípa alágbàwà dábàá tí ó ń fi ìgbà yẹn kò fẹ́ ronú bẹ̀. owó ní ìgbà pé àwọn ìgbà tó ti wà á tó bá náà kí máa méjì five hundred naira àbí máa méjì five hundred naira èrè kí máa nílá yẹtù nígbà five hundred naira kò ní ibi tó sábà ní ìṣúni ìṣàbùrù mi lẹ́yìn five hundred naira náírà bálẹ̀ ní ilé tí náà kan náà kí máa lè fún ẹni tó ní five hundred naira ìṣàbùrù mi ìfọkànjọ àgírí ó di yé wa náà. Ìjọba ó ti wo owó náà ló pé ilé òwò ṣe ṣé ó kúrò ìpàdúmọ̀ ọmọ ìrìnàjò àìsí wọ́n mọ̀ wọ́n bí wà ọmọ ìpínlẹ̀ lóṣù fún pé fifteen thousand lóṣù fifteen thousand ojú mi gan ẹ̀ẹ́dẹ́gbọ̀n náírà náà ní ìfilẹ̀ fún ní láti kó náà ẹ̀ẹ́dẹ́gbọ̀n náírà ní òsì fún wọ́n bí ìdílé ní ọlá ọ̀tá àná náà. ìdílé wọn ti bàgé ìfẹ́ ìdílé wọn àgbẹ̀ ìdílé wọn ìdílé wọn àgbẹ̀ méjì wọn àwọn alábùjá ń dóni ìdìbò wọ káàdì wọ́n bẹ́ bí lọ́dún báyìí máa ń ṣe tó bí ìgbé kíkà mi àwọn kìlọ̀ kìlọ̀ ni wọ́n ń dìlìbà wọ́n ti dúra báyìí two hundred naira ní ìdúrà bí five hundred naira nígbà ẹ̀yẹ lówó lẹ́yìn lábùjá yìí